إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو لمهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك láyìn àṣìrákìta làyàbàtọ́nà àmàlúkà wàlàtẹ̀kùnánà mínàlẹ̀ kọ̀ọ̀sìrì. a fi ẹ̀yìn fún Allah ọba tí gbogbo ẹ̀yìn tọ́ sí a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba aláàánú kó ṣàánú àwa náà gẹ́gẹ́ bó ṣe ṣá gẹ́gẹ́ bó ṣe ṣàánú àwọn sọ̀hábà ànábì kọ́lọ́hún kó ṣàánú àwa náà kó kẹ́ wa láyé kó kẹ́ wa ní ọ̀run. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa. òní ni ọjọ́ júmọ́à. déètì òní ni twenty one zolikada ọdún fourteen forty two bákan náà kútúbà wa tòní ó ní apá kejì ọ̀rọ̀ tá a sọ níjẹ̀jọ́ èé ṣe tí àwọn ẹlẹ́bọ fi pọ̀ láàrin àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá. èéṣe tí àwọn ẹlẹ́bọ fi pọ̀ láàrin àwọn mùsùlùmí yorùbá. Allah subahana wa ta'ala nínú sura azumar quran thirty nine aya sixty five Allah ní wàlàkọ̀dì uhiya ilayka. dájúdájú a ti fi ìmísí ránṣẹ́ sí ọ dájúdájú a ti fi ìmísí ránṣẹ́ sí ìwọ anabi muhammad sallallahu alayhi wa sallam wa ila alladhina min qablika àti àwọn tó síwájú rẹ̀. ọ̀rọ̀ tá a fẹ́ kà jáde ìmísí ni látọ̀dọ̀ Allah ìmísí náà sì ni pé a ti fi ránṣẹ́ sí wa ànábì a sì ti fi ránṣẹ́ sí gbogbo ànábì tó síwájú rẹ̀ pé kí ni láìní àṣìrákìtà pé dájúdájú tí o bá ṣẹbọ a sọ fún ànábì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé tí o bá ṣẹbọ làyà bàtọ̀ nà àmàlùkà gbogbo iṣẹ́ rẹ tó jẹ́ṣẹ́ dáadáa níjọsìn níwà rere ó máa gbogbo iṣẹ́ rẹ tó jẹ́ iṣẹ́ rere ní ìjọsìn ìyẹn ìrun kíkí ààwẹ̀ zaka ájì tìláwátìlù kùránì kìyàmù lẹ́yìlì gbogbo ohun tó jẹ́ ìjọsìn pátápátá tó o ṣe níṣẹ́ rere àti àwọn ìwà dáadáa tó o gbélé ayé wù àwọn ìwà dáadáa tó o ṣe sí ẹbí tó o ṣe sí ará tó o ṣe sí aládùúgbò tó ṣe sí gbogbo èèyàn pátápátá làyà bàtọ̀ ná àmàlùkà iṣẹ́ rẹ̀ á bàjẹ́ bọ́ ọ bá ṣe bọ́ wà látẹ̀kù nànà nànà kọ́ sírín tíṣẹ́ bá sì ti bàjẹ́ báyìí dájúdájú ó di ara àwọn ẹni òfò ọ wà nínú àwọn ẹni òfò ẹ dákun gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ní ọ̀gá ọ̀gá àwọn ọ̀gá wa lọ́lọ́ ń bá sọ̀rọ̀ àwọn ọ̀gá wa ànábì Muhammad ni ọ̀gá ìjọ tiẹ̀ ànábì Isa ni ọ̀gá ìjọ tiẹ̀ ànábì Musa ni ọ̀gá ìjọ tiẹ̀ ànábì Ibrahim ni ọ̀gá ìjọ tiẹ̀ ànábì Nuhu ló jẹ́ ọ̀gá fún ìjọ tiẹ̀ ọlọ́run wa ní I've told every one of you have revealed to every one of you tẹ́ ẹ bá fi lè commit shirik ẹ̀yin gangan tẹ́ ẹ jọ́gà yìí tẹ́ ẹ bá fi lè commit shirik màá bàṣẹ́ ẹ̀yin jẹ́ ẹ sì di ẹni òfò ta ló sẹ́kù lẹ́nà tọ́lọ́hún lè bàṣẹ́ rẹ̀ jẹ́ tó bá ṣe bọ̀ sọ. kẹ́ ẹ lè mọ gírafítì kẹ́ ẹ lè mọ bí ohun tí ń jẹ́ ẹbọ bó ṣe burú tó kẹ́ ẹ lè mọ bó ṣe gbọ̀ngbọ́n tó wípé wọn kì í negotiate ẹ̀ wọn ì náà má ṣe ni má ṣe ni ni ò bá ṣe ẹ jẹ́ tọ́ ọ bá ti ṣe gbàgbé iṣẹ́ ẹ aláwọn tó jà náà ẹbí lọ́lọ́run dojú ọ̀rọ̀ kọ yìí pé mo ti sọ fáwọn tó síwájú wọ̀ gan tẹ́jọ wà nípò ànábì àtiwọ́ yìí gan-an náà pé tẹ́ ẹ bá fi lè ṣe bọ́ màá baṣẹ́ yín jẹ́ ní kọ̀ọ̀kan ẹ sì di ẹni òfò. ọ̀rọ̀ yìí lágbára o ká ní ìwà àti ní ìsìn bẹ́ẹ̀ sì ń pè yín ní jàmáà mi tá a bá fẹ́ lọ ibì kan ń kò gbogbo yín lẹ́yìn àbí ń kò gbogbo yín lẹ́yìn mo wá kó ilé lọ bì kan àwa dé bì ẹni tá a bá lọ bá wa nà ká mi pé ìwọ ọkùnrin mo ní kó o sọ́ra rẹ tó bá fẹ́ tẹ́ nínú ẹ̀yìn tẹ́ fẹ́ kú ní sọ́ra rẹ nà nígbà tó pè mí tí mo yín mi tó wá sẹ́kù sọ́ra ni àwọn ọ̀gá wa yìí pé kí wọ́n lọ mọ̀ wọn ara wọn kí wọ́n lọ jókòó jẹ́ wọn ò gbọ́dọ̀ wọn ọlọ́run iṣẹ́ wọn gbogbo iṣẹ́ tó ń gbé fún wọn yóò bàjẹ́ wọ́n sì dẹni òfò àwọn àfáà wa wọ́n ní bí yẹn bá ti kọ́kọ́ jáde bí ọlọ́run náà kò lè ṣẹbọ ọlọ́run ò sí ànábì yẹn rí kò sí ànábì yẹn rí àwa lè sí lèmọ́mù yẹn a lè sí àfáà yẹn bọ̀tún olúwa kì í ṣe ànábì yẹn ẹ̀ lè rí ànábì kan nínú ìtàn kí wọ́n sọ pé ànábì kan ó ṣẹbọ rí ẹ̀ lè rí. wọ́n ní díẹ̀ fọ́ ọ̀rọ̀ tọ́lọ́ ọba dojú ẹ̀kọ́ àwọn ànábì rẹ̀ yìí àwa gangan ní bá wí tóra wa ni àti ní garanti àwa lóní mọ̀nàmọ́ná àwa láàtì ní garanti tọ́lọ́ ń bá fi lè sọ ẹnìkan di ànábì ẹgbàgbé ẹ̀ kò lè ṣẹbọ n tí ó ṣe tí kú ànẹ́bì yóò fi bàjẹ́ mọ́ lọ́wọ́ kò ní tọwọ́ ẹ̀ṣẹ̀ tí èkú kò ní tọwọ́ ẹ̀ṣẹ̀ tí èkú bí ìgbà tọ́lọ́run bá fi lè wò sùsùn tó fi ẹnìkan dá mọ̀láyíkà ni ohun tí ó ṣe tí ó fi kú òǹkó mọ̀láyíkà kò ní tọwọ́ ẹ̀ṣẹ̀ special ni àwọn ànẹ́bí ọlọ́run láàrin wa special ni wọ́n agásí pé àwa gangan la lọ̀rọ̀ àwa gangan ni a lọ̀rọ̀ àmọ́ tí wọ́n dojú ẹ̀ kọ́ àwọn ọ̀gá wa irú ọ̀rọ̀ yìí bó ṣe lágbára tó yìí kọ́ wa ṣẹbọ kọ́ wa sọ pé mi ò mọ̀ ni à ọ̀ mọ̀ mi ò mọ̀ kò jẹ́ mọ́rọ̀ ẹbọ o sọ gbọ́ tí mi ò mọ̀ jẹ́ títí dọjọ́ ọkù rẹ̀ ó sì máa àtàhíyà àtàhíyà ọ̀ nígbà ládàá rẹ̀ ni wọ́n sì fún ọ́ ládàá irun rẹ̀ bọ̀tọ̀ ò gba ládàá àtàhíyà tó o mọ̀ ok tàbí ká sọ pé kí la tún lè pè náà o àwọn akẹ́kẹ́ mi tó ga sí pé tá a bá mọ̀ tá a bá kú lé lórí ó ṣeé ṣe aláwọ̀ lè yá fi wa ó ṣeé ṣe ó lè fìyà ẹ̀jẹ̀ wá ṣùgbọ́n kì í ṣẹbọ o kì í ṣẹbọ o mi ò mà kò sínú ọ̀rọ̀ ẹbọ o àìlọ́lé kéwù mi nì kò jẹ́ mọ́kọ́ lọ́lé kéwù kó tó mẹ́bọ̀ lẹ́bọ kò pọ̀ dandan kó lọ mọ́dírásà kó tó mọ ẹbọ ó sùn máa fa súnà. pé kó ṣàlàyé tí ń jẹ́bọ fún ọ ó sùn máa fàásù náà ni tó o bá fi lè ṣẹbọ tó o kú sórí ẹbọ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ó wà nínú ẹni òfò ẹ níjó ni ẹnìkan bíi mílíọ̀nù ìbéèrè ó ní àfáà ó ní ẹ dákun ẹnìkan rí tó lóko ní nàìjíríà kì í ṣe mùsùlùmí o ó sì ran àwọn mùsùlùmí lọ́wọ́ ó ran àwọn mùsùlùmí lọ́wọ́ débi pé lílọ sí mọ́kà wọn òun ló bá wọn ṣe ní ètò ìrọ̀rùn ó ní ṣùgbọ́n ẹlẹ́bọ ni mo ní gbogbo tó ló ní dáadáa fáwọn mùsùlùmí làyà bàtà nà amálákànù iṣẹ́ ẹ̀ ti bàjẹ́ gbogbo tó ló ó ti bàjẹ́ wájú ọlọ́run iṣẹ́ ìdúró bọ̀ iṣẹ́ kan kò lè dúró irun ò lè lẹ́gbẹ̀ẹ́ bọ̀ irun kò lè wí tẹ́ bá tẹ́bọ bá dúró báyìí tí àwẹ̀ dúró báyìí ẹbọ ba àwẹ̀ jẹ́ tí hajj bá dúró báyìí ká pé ọdọọdún lọ sí hajj wọ́n wá wọ́n wá sírò rẹ̀ ó years tó fi ṣe ẹbọ ẹyọ kan wọ́n wá dúró sẹ́gbẹ̀ẹ́ gbogbo hajj yẹn yọ bàjẹ́ kí ló fi ṣeré yìí nígbà tọrọ rí báyìí èyí ti tó àwọn ẹlẹ́bọ yẹn wá pọ̀ láàrin wa why why tó fi já sí pé àárín wa làwọn ẹlẹ́bọ pọ̀ sí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ní eh, Òṣogbo àti nàǹpẹ̀ Òṣogbo àbígbò sì ni wọ́n légún kan bọ́ ọ̀ta nígbà tí eléégún yẹn fẹ́ bá ẹni tó jẹ́ atọ́kùn eégún tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ dákọ̀ rẹ̀ ó ní orúkọ mi ní Dawud Ìṣúlékè ẹ̀wọ̀n nǹkan báwọn olórúkọ òun ni Dawud tàbí Dawud kò sí lóore abẹ́rẹ́ káyéfì tẹ́bá ní eléégún jáde lónìí ta ni máa pọ̀jù lẹ́yìn eléégún lẹ̀ Yorùbá mùsùlùmí ni ẹbọ tó lọ sọ pé ń baṣẹ́ jẹun ó ọmọ pé eégún gbígbé ọmọ pẹ́ bọ ni ó sì mọ̀ ẹbọ léegun pípé náà ẹbọ ní aláwọn mùsùlùmí ti ń ṣe ọ̀sàbèjì eh, tí ó bìbèjì tí ó sì ṣe ẹ̀wà ìbejì tí ó ṣe èkuru ìbejì kí ni ṣeun ó ń ṣẹbọ ó ti sọ ìbejì ó ti sọ di ẹbọ gbogbo ṣẹ́ ẹ ti bàjẹ́ mo rántí nígbà mo wà secondary school mo lọ́rọ̀ ìbejì ni wọn ìbejì ni so mo dẹ̀ máa ń wọn frequently torí àjọ máa ń kàwé pọ̀ kan ni a ṣiṣẹ́ ní so n bá darí wọn bí mo ṣe máa ń darí wọn bàbá tí a dìrọ̀lẹ̀ ẹ lọ sílé tèmi sílé tiwa mo sùn mo tají nígbà tí màá fi jí wọn bá ní oúnjẹ wá wà ní sitting room nígbà tí màá sí oúnjẹ lọ́ba di kìkìdá ẹ̀wà kìkìdá ẹ̀wà bàbá ẹ̀ ń kírun ìyá ẹ̀ ń kírun òun náà ń kírun ó di kìkìdá ẹ̀wà ẹ̀wà yẹn pọ̀ débi pé ó mú béèrè wá látọ̀dọ̀ mi pé à mo ní táyé ó ní sẹ́mi ò mọ̀ pé òní ní ìbejì àwọn ni à ìbejì yín bò wọ́n ló lè ní àwọn ní ṣe òòṣà ìbejì àwọn ni so ẹlẹ́bọ ni yín Allahu Akbar bó ṣe ṣẹlẹ̀ káàkiri nù ẹ bá gbọ́ sẹ́ńpẹ́ nìkan bàbá àbejì mọ́ṣáláṣí ẹ lọ wò dáadáa àfàìmọ̀ ní òfin ní mọ̀ ṣe ẹ̀wà àbejì èkúrú àbejì jàmáà ẹbọ tọ́lọ̀ ń sọ pé ìmọ̀ bàtẹ́ jẹ́ ìmọ̀ sọ ní di ẹni òfò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti tẹ̀rì sí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti tẹ̀rì sí bẹ́ẹ̀ ọ̀wá ní àwáwí tó bá kú sórí ẹbọ o ọlọ́wọ́ ní foríjì hàn o ọlọ́wọ́ ní foríjì hàn o tó bá kú sórí ẹbọ ọlọ́wọ́ ní foríjì hàn o lónìí àwọn kan dìde wọ́n ní àwọn fẹ́ dá Yorùbá nation sílẹ̀. Si ok ìdìde tí wọ́n dìde wọ́n bá sọ pé ní táwọn fi gba yorùbá nation ní oògùn abẹnugọ̀ngọ̀ wọ́n wá ní kẹ́ ẹ máa wá kẹ́ ẹ máa gba oògùn kẹ́ ẹ máa gba oògùn kẹ́ ẹ máa gbé oògùn kọ́ra àbí kí ló fẹ́ lọ di òun lọ dẹ lẹ́bọ̀ nù sọlọ ń ràn wálé ayé pé kó wá gba yorùbá nation ni ọlọ́run ràn ṣe pé iṣẹ́ tí mo gbélé ọ lọ́wọ́ ni pé kó wá gba yorùbá nation àbọ̀lọ́ọ̀ ni kó wá sí òun láyé ọ̀nlọ́rẹ̀ tò sẹ́yìn ẹlẹ́bọ ọ̀ntò sẹ́yìn olóògùn onífúlàní ń fìyà jí ọ oníbuhari ń fìyà jí ọ ẹ̀yin ò fìyà jẹ́ra yín àbí so owó tí federal government ń pín káàkiri stéètì ẹ̀yin ò lè bí gómìnà tí ń léèrè pé bọ́lá ń wọlé sí owó tẹ́ ń pa àwọn local government chairman ẹ̀yin ò lè lọ bí wọ́n lè pé owó tẹ́ ń gbà tẹ́ ń pè la location kí lẹ fi ń ṣe ok fúlàní nìkan ni kidnappers ní nàìjíríà àwọn nìkan ní ń gbìyàn pa hmm? àwọn nìkan ní ń pààyàn àwọn nìkan ní wọ́n ham rob. kò sí ìran tí ò sí ọ̀daràn nínú ẹ̀ má dẹ́lẹ́bọ nítorí Yorùbá nation àwọn kan ti dẹ́lẹ́bọ báyìí kódà wọ́n ti pa àwọn kan lórí ẹ̀ tí wọ́n ti kú sínú ẹbọ ọ̀hún. a sọ pé a sọ fún ọ̀wọ́ náà gbọ́ kó tó kú gífà tó kú gífà di àlùkẹ́ náà tèmi lọ́wọ́ náà problem tiẹ̀ nìyẹn lọ́ọ̀sì mọ̀dágún wípé ẹ̀mí tó ń lò lọ́wọ́ yìí kò ní extra tọba tọba ti lọ wéṣì ẹ̀mí ẹ sórí yorùbá nation tó wéṣì ẹ̀mí rẹ ọ padà wálé ayé mọ́ ṣèrántí pé lèmọ́mù rẹ ológun ni sọ bàbẹ́ lèmọ́mù rẹ tẹjọ fẹ́ gba yorùbá nation sọ pé ológun ni o sì tò sẹ́yìn rẹ̀ wọ́n sì pa ọ́ sẹ́yìn rẹ̀ ìwọ náà bí rẹ léèrè ibo ló ń lọ bí rẹ léèrè pé ibo ló ń lọ wọ́n ní ká jìnà sẹ́bọ̀ kẹ́ ẹ bọ́ mọ́ bàbá sẹ́ ẹ wá aláàfẹ́ fi oògùn abẹnú gọ̀ǹgọ̀ gba yorùbá nation ṣébó ṣe jìnnà ṣẹbọnu ṣé ń tọ́lọ ní kó wá sọ́nlé ayé nu ṣé ń tí wọ́n ní kó wá ṣe nu látọ̀gọ́ tí wọ́n ti ń kówó làbújá tí wọ́n pin kàn ọ́ ṣé ọ̀ lálàáfíà ọ̀ gbádùn ọ̀ kírun ẹ́ ọ̀ mọ sùn ọ̀ mọ jí má fọwọ́ ara rẹ fa wàhálà má sọ̀rọ̀ ẹ̀ di wọ́ntẹ́ẹ̀dì ẹ̀sìn wa kò fààyè gba kábàjọbàjà àti máa sọ fún yín ẹ̀sìn wa kò fààyè gba ká kojú ìjà sí ìjọba ẹ̀sìn wa kò fààyè gba ká ṣe ìwọ́de against ìjọba Islam ò fààyè gba torí ọmọ ṣe ń pè ní ìjọba ni ah. ìjọba ló ní gbogbo àṣẹ ìlú ọlọ́pàá ìlú sọ́jà ìlú eh, gbogbo tí ń jẹ́ àṣẹ ìlú gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ìlú ọwọ́ ìjọba ló wà àṣẹ agbára ọ̀rọ̀ ọwọ́ ìjọba ló wà wọ́n wá fẹ́ kojú ẹni tó ní gbogbo nǹkan lọ́wọ́ à kò tó má tẹ̀ ẹ́ ọ̀nà ó jìn o ohun tó súnmọ́ ni kò tẹ́ ohun tó súnmọ́ ni kò di wanted kọ́ wá dẹni tí ọmọ yọ̀lù gbé ìlú bàbá rẹ̀ tó sì ti ń rìn káàkiri tẹ́tẹ̀lẹ̀ tó ti ń rìn freely tó ti ń rìn freely tí wọ́n tún yíyàn ọ̀wà dẹni tó ga sí pé ọ̀wà máa fi alẹ́ bójú rìn báyìí náà ń wọn bá ti sọ pé o ti di wanted tí wọ́n ń wá má kọjá ààyè rẹ̀ o sì mógún tẹ̀sìn ọlọ́wọ́n ọba rẹ̀ kọ́ ọmọ ẹ̀sìn ọlọ́wọ́n ọba rẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ẹ̀ ń jó tí mu gàrí ọlọ́wọ́n pé ó yíwọ́ ẹ̀ ó sì mọ báyìí ọba nàìjíríà bẹ́ẹ̀ lọ́n pé ìjọba nàìjíríà ọlọ́wọ́n mi tún ń sè ọlọ́wọ́n darí ọkàn yín sọ́dọ̀ wa ẹ lè fi owó wa ẹ lè fi tún ìlú wa ṣe ntẹ́sìn ní káwa máa ṣe tiwa nìyẹn má darapọ̀ mọ́ àwọn oníjàǹdùkú má darapọ̀ mọ́ àwọn oní oníwọ́de kò sí tọ́kọ̀ jókòó sílé tiẹ̀ mọ wá sí mọ́ṣáláṣí kò sì mọ kí n fọ́nà ọba rẹ̀ gbogbo ọ̀nà kó o fi jìnnà sí ẹbọ tẹ́ bá sọ pé nínú ẹbí yín òòṣà kan bẹ tẹ́ máa bọ̀ ń bẹ̀ wọ́n sì ti jẹ́ mùsùlùmí ó ní bá wọn bọ̀ tọba ti bá wọn bọ́ kọ́dà kọ́dà sí pé pàṣán nìkan ló fi bá wọn bọ́ pàṣán ó ní sẹ́mi pàlàjì lèmi mi ò ní le wá o ṣùgbọ́n pàṣẹntẹ́ lò èlò ni wọ́n ní pàṣẹntẹ́ àwọn ó lò bóyá bíi twenty thousand ó sì ní ẹgbàá twenty five thousand twenty thousand ní owó pàṣán five thousand fowó ọkọ̀ ẹjọ́ bọ òòṣà ni o ìwọ́n tó fowó pàṣán lẹ̀ ẹjọ́ bọ òòṣà ni o tàbí aṣọ ni wọ́n mú tẹ́lẹ̀ fi bọ ọya àwọn fẹ́ fi aṣọ ọdún eégún wọn wọ́n mú aṣọ wọn náà bá wọn dà ẹjọ bọ òòṣà ni o ẹjọ bọ eégún ni o ẹ̀sìn wa ó ní ká má sọ̀rọ̀ olè wa mọ́ ni o ẹ̀sìn wa ó ní ká má sọ̀rọ̀ ìdílé wa mọ́ ni o gbogbo tí bá ti ń jẹ́ ń táwọn èèyàn ń bọ lẹ́yìn ọlọ́run tó bá ti jẹ́ mùsùlùmí ò ní bá wọn bọ́ ò ní bá wọn dé díẹ̀ ò ní bá wọn bọ́ ò ní bá wọn dé díẹ̀ torí tó bá ti dé ìdí ẹ̀ lẹ́ẹ̀kan péré gbogbo tó ti ń ṣe bọ̀ fọlọ́hún ó ti bàjẹ́ tọ́lọ́n bá pé kẹ́mì rẹ̀ ó tún gùn sí i ọ̀sẹ̀ wàá rí níwù kẹ́límà ọ̀sẹ̀ tún kẹ́límà wì í ọ̀sẹ̀ sọ pé aṣáájú aláìláha illallah wa aṣáájú anna muhammadu rasulullah tọ́lọ́n bá pé títàn débọ̀ lórí ẹ̀ ọ̀parí nù ọ̀jẹ̀ tán nù ọ̀dọ̀mọ̀ náà nù ọ̀dọ̀mọ̀ náà nù eléegun ti ń jáde báyìí má bà wọn lọ́wọ́ sí i làkún dín nìkún wọlé àdé kí tiẹ̀ má bà ta ni o kí tí ìwọ mùsùlùmí má bà ta ni o má bà wọn lọ́wọ́ sí i má lọ wòrán eégún títì má tẹ̀lé léégún má sọ pé eégún lé ìyá rẹ ni àbẹ́gùn lé bàbá rẹ àbẹ́gùn àna rẹ ni kò sí tọkàn pẹ̀lú eégún ẹ fi eégún lẹ̀ ẹ jẹ́ kí àwọn eégún bàjẹ́ eégún dé eégún lọ ẹ jẹ́ wọ́n máa yanjú ọ̀rọ̀ ara wọn torí pé tọ́bátàsíkò ídì wọn èké ń wá sí ídì náà eléèkó ìbáwá dá sí ídì tiwa ìwọ́n ti ń bá wọn dá sí ọdún tiwọn wọ́n yẹ ká ṣe làákàyè wọ́n yẹ ká ṣe làákàyè ṣe wá rí ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ ẹbọ tó ga sí pé ọlọ́run kìlọ̀ fáwọn ànábì ọlọ́run lẹ́ni tí fi ń bá àwa ọmọ ẹ̀yìn wọn sọ̀rọ̀ pé tá a bá fi lè ṣẹbọ pẹ́rẹ́ iṣẹ́ wọ́n bàjẹ́ á sì di ẹni òfò sórí tọba ní ọlọ́run má jẹ́ kíṣẹ́ mi ó bàjẹ́ o ọlọ́run má jẹ́ ń dẹni òfò o àdúrà yẹn ò lè tí gbà títí tó fi rìnrìn ẹni tí sẹ́ẹ̀rì ò bàjẹ́ títí tó fi rìnrìn ẹni tí ò dẹni òfò ò lè jókòó kalẹ̀ kọ̀ọ̀kan mọ́ sọ pé ọlọ́mọ jì kí sẹ̀yìn ó bàjẹ́ ọlọ́mọ jì ń de ẹni òfò ó sì súnmọ́ àfáà súnà tí ó ṣàlàyé ohun tí ń jẹ́gbọ́ fún ọ wàá máa gbọ́ àfáà ti pọ̀ ń gbòòrò tó bá ti rí àfáà kan tó ní ẹ kí ni ń jẹ́ ẹbọ tí ó ti sọ àwọn kókó kan jáde fún ọ òun gángan ò dẹ́bọ mọ́ ọ̀rà fílẹ̀ ó tún wá àfáà míì lọ tó jẹ́ àfáà súnà. àwọn kókó kan ń bẹ tó gbọ́dọ̀ tẹnu àfáà tá a bá bi léèrè pé ẹ dákun kí ni ń jẹ́ àṣírík ẹ̀bọ. yóò kọ́ jẹ́ kó yí ọ pé ohun tí ń jẹ́ ṣíríkù ó pín sí méjì nínú Islam ẹ̀bọ ńlá wà ẹ̀bọ kékeré wà yóò wá sọ ìfẹ́ẹ̀tì ẹ̀bọ ńlá wípé ìyẹn ní máa ba gbogbo iṣẹ́ ẹ̀dá jẹ́ ní máa ba gbogbo iṣẹ́ ẹ̀dá jẹ́ tó ga sí pé ẹ ń bá kú lé lórí ká kú òun náà ọlọ́run ò ní foríjì òun náà sì ni pípe nǹkan mi lẹ́yìn ọlọ́run pípe nǹkan mi lẹ́yìn ọlọ́run jíjọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run gbogbo ohunkóhun tó o bá ṣe ní ìjọsìn yóò jẹ́ ti Allah gbogbo ohunkóhun tọ ohun tó bá fẹ́ pè nǹkan sí má pè nǹkan kan míì yàtọ̀ sí Allah ẹ̀bọ ńlá nu. ó ara ẹbọ kékeré ẹbọ kékeré kì í ba gbogbo iṣẹ́ jẹ́ lódìdí àmọ́ ọ̀wọ́ ibi tí ẹbọ kékeré bá ti ṣẹlẹ̀ ọ̀wọ́ inú iṣẹ́ tó ti ṣẹlẹ̀ náà ni ó bàjẹ́ tó bá tí ẹbọ kékeré bá ṣẹlẹ̀ sí ọ lórí irun ọ̀wọ́ ọ̀run tó ń kí yẹn nìkan ni ó bàjẹ́ tẹ́bọ kékeré tó bá ṣẹlẹ̀ sí ọ lórí hájì ọ̀wá ìkìtọ́ lọ sí yẹn nìkan ni ó bàjẹ́ tẹ́bọ kékeré bá ṣẹlẹ̀ sí ọ lórí ààwẹ̀ ọ̀wọ́ ààwẹ̀ tó fi gbà yẹn nìkan ni ó bàjẹ́ ọ̀wọ́ ibi tí ẹbọ kékeré bá ti ṣẹlẹ̀ báyìí ibẹ̀ náà ni ó bàjẹ́ mọ́ kò ní ba tó síwájú ẹ̀ rẹ̀ kò sì ní ba tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ jẹ́ tí ẹ bá sì kú sórí ẹbọ kékeré aláwọ̀ lè foríjì aláwọ̀ lè jẹ́ yà tó bá tiẹ̀ wá wọná yọ padà wá wàlìjẹ̀ ńnà ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹbọ ńlá àti ẹbọ kékeré nù so kí wàá ní àpẹẹrẹ àwọn ẹbọ kéékèèké òní kéèyàn ṣe ṣèkárí mi kò sì ṣèkárí mi bí àpẹẹrẹ ní ìsìn ọdún ní ń bọ̀ ní ìsìn ọdún ní ń bọ̀ nínú àwọn ṣèkárí mi táwọn èèyàn ó ṣe tí ó sì ba iṣẹ́ yẹn gẹ̀gàn jẹ́ òní kó lọ ra ẹran ẹran ọdún léyà ọ̀rọ̀ àtán ọba snap ẹ̀ ọba gbé sórí social media ayé mo ti ra ẹran dádì mi ti ra ẹran àdìwọ̀ tó ra ẹran gan fún ara rẹ̀ ìwọ tó rà fún ara rẹ ọba ọba bó o ṣe ń lọ sí kára bó o ṣe ń ná ẹran ẹran là ń ná yìí o alẹ́ sọdún léyà ni o bó o ṣe ń ná káàkiri <laughs> ah, àwọn èèyàn fọ́ ni o wọ́n fọ́ ni bó o ṣe ń ná ẹran lọ bó o ṣe ń ná ẹran bọ̀ àtẹ̀tọ̀ padà wàá rà ọdì ń táyé ń rí lórí social media òrìyá ò ti wọ ẹran ọdún léyà rẹ o ò ọlọ́run ṣe kárí mi ọlọ́run ló fẹ́ fẹ́ràn fún ó ṣe dogun social media ó ṣe dogun social media àpẹẹrẹ tàwọn lọ́dún nù àpẹẹrẹ àwọn tí ń lọ sí mẹ́kà àwọn tí ń lọ sí mẹ́kà ọlọ́fẹ́ lọ sí àjìfọ́ lọ́wọ́ bọ̀ nígbà tó dé tó dé yíyàpọ̀tù ọ̀gbẹ́ fọ́tò sí wa ọ̀gbẹ́ kéré sí lẹ́sì rẹ̀ lẹ́sì burúkú yìí ọ̀gbẹ́ wájú báyìí ọ̀yàrá rẹ̀ we are now at uh, Muritala International Airport our flight is about to take off ok o tún jókòó nínú plane o tún gbé sí báyìí o tún wúra rẹ o tún wúra rẹ o tún sẹ́ndì ẹ̀ sórí social media àti gbéra báyìí o wọ́n ti ní ká pa fóònù wa o wọ́n ti ní ká ṣe kínní o ta ló ń bá sọ̀rọ̀ ta ló ránṣẹ́ sọ́nà ló ń sọ yẹn fún ni àbẹ́yẹn ta ló ń lọ sí hajj fún ó ṣe dogun kó o dúró báyìí kó o yára ẹ pìn kó o jókòó kó o yára ẹ pìn òde àràfà ó yára ẹ pìn òde muzalifa ó yára ẹ pìn ò ń sẹ́ǹdẹ̀ sórí social media tá a rán ṣẹ́ ta ló rán ọ. rìyá ló ń ṣe hàn ọ̀fẹ́ ká gbọ́ ọ̀fẹ́ ká mọ̀ pọ̀ lọ sí hajj ọkànrin ló rìn ni n ṣe ń pè lẹ́bọ̀ kékeré nù orin lọ́rin bọ̀ ni so ẹbọ kékeré inú iṣẹ́ tó bá kó sí báyìí yóò bàjẹ́ ni ibi iṣẹ́ tó bá kó sí yóò bàjẹ́ ni so kó o tètè lọ tún àníyàn rẹ ṣe ṣe kárí mi ó ní àkọ́kọ́ ẹbọ kékeré ó ní àkọ́kọ́ ẹbọ kékeré tó dá sí pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń fẹ́ ṣe ṣe kárí mi kódà tá a bá wá kírun mọ́sálásí ń gbà míì tá a bá bá rùn jẹ̀mọ́ la fẹ́ dárun kí onídàrún kí o yóò sì mọ ká kéwú tí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́sálásí ọmọ gbọ́ kí ṣe kárí mi ni èyí ṣe lè mọ́ mùnà ọ́ wọ́n ní kó ọ̀kà ló dìgun etí rẹ ni ìyẹn ti ṣe sí gbogbo orígun mẹ́rẹ̀ ni mọ́sá ti ń gbọ́n tó ń ké kí wọ́n lè mọ̀ pé oníkìrọ́ à kí wọ́n lè mọ̀ pé ọmọ tẹ̀jú wíìdù ó ti kó bára rẹ̀ ó ti kó bára rẹ̀ àríyá shirikun asgar kódà òun ni àpẹẹrẹ àkọ́kọ́ tàbí ibi mú wá fún ti ń jẹ́ ẹbọ kékeré ẹ ṣọ́ra fẹ́ bọ kékeré o ẹ ṣọ́ra fẹ́ bọ kékeré o ìmọ̀ bá iṣẹ́ bá ń ṣe jẹ́ lójú ẹsẹ̀ yóò bà yẹn jẹ́ wájú ọlọ́run ni bọ̀tọ́ ẹ pé ẹbọ ńlá bá ni òkè ẹbọ ńlá lè kéèyàn forí balẹ̀ fóòṣà bíi kí wọ́n sọ pé ní orúkọ bàbá àti ọmọ àti nẹ́ẹ̀mí mímọ́ kí wọ́n tó jẹ́ mùsùlùmí kí wọ́n náà sọ pé àmì òṣìṣẹ́ ẹbọ ńlá o òṣìṣẹ́ ẹbọ ńlá o kí wòlíì kan máa lo aago lọ ládùúgbò yín kọ́ máa lọ́kọ̀ jésù lọ́kọ̀ ẹ̀gẹ́ jésù kọ́ máa gbọ̀sókè kọ́ máa gbọ̀sálẹ̀ kọ̀nà ẹ̀yẹ ẹ̀yẹ sàmì kí wọ́n náà sàmì and you call yourself muslim o ti dẹlẹ́bọ gbogbo tó ń bábọ̀ pátápátá ó ti bàjẹ́ kí ló fà á torí pé ti ń jẹ́ ṣíríkù akíbarù ẹ̀bọ ńlá o ní pé kó o pé ẹ̀dá mi lẹ́yìn Allah sí àdúrà rẹ̀ ẹ̀dá mi ni Jésù jẹ́ náà ẹ̀dá kan nú ẹ̀dá Ọlọ́run ni Jésù jẹ́ Allah nìkan láàpè Allah nìkan láàfọwọ́pẹ́ ṣàdúrà làtó lẹ́tọ́ àti ṣe àmín tọ́lẹ̀kẹ́ bá ti ń ṣàdúrà fún ọ tó o mọ ọkọ̀ Ọlọ́run tó dá mọ̀wulẹ̀ sàmí o mo sọ pé mo ti gbọ́ ẹ ṣé sà ẹ ṣé mà mo ti gbọ́ ẹ ṣé sà ẹ ṣé mà má wulẹ̀ sàmí o torí pé ìtumọ̀ àmì ni pé ọlọ́run ọba aláwùmọ̀ ìsẹ́jì ọlọ́run gbàdúrà mi gbàdúrà tí wọ́n ṣe àdúrà wo ni ó gbà àdúrà tí wọ́n fi mẹ́ta lọ́kàn ṣe àdúrà tí wọ́n sọ pé ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá rẹ ó tì ọ́ ọmọ tẹ́ ń pèlè ẹlẹ́dàá rẹ ni orí rẹ orí rẹ kì í ṣe ẹlẹ́dàá tá a mọ̀ yẹn tó dá gbogbo wa tí yorùbá bá sọ wípé ẹnìkọ̀ọ̀kan ní ẹlẹ́dàá tiẹ̀ kí ló ń wí ẹnìkọ̀ọ̀kan ní orí tiẹ̀ òòṣà lórí orí àjíbọ nílẹ̀ yorùbá òòṣà ni wọ́n máa sọ pé orí rẹ yóò jò dáa fún ọ̀sà mi ó ti dẹ́lẹ́bọ̀ o orí rẹ yóò jò dáa fún ọ orí ìyá rẹ ó gbé ọ orí bàbá rẹ ó gbé ọ ṣé bórí yẹn ti pọ̀ <laughs> ẹ gbọ́dọ̀ súnmọ́ àfàsúná o ọ̀rọ̀ ẹbọ yìí kò í sí o kò í sí kéèyàn kéèyàn kírun kó bá àwẹ̀ kó ṣe gbogbo ẹ̀ kó wá dá sí pé orí ìyá rẹ̀ lọ́wọ́ kó bọ̀ orí ìyá rẹ̀ tí wọ́n ní ó gbé ọ̀n gangan olówó apàtì ẹ̀ jẹ́wájú ọlọ́run bọ́ọ̀lù orí ìyá rẹ̀ ó ṣe gbì ọ́ ná orí ìyá rẹ̀ ò lè gbì ọ́ orí bàbá rẹ̀ ò lè gbì ọ́ orí tiẹ̀ gan ò lè gbì ọ́ ọlọ́run ò dẹ orí kankan mọ̀ ju kádàrà tó kọ́ mọ́ ọ lọ kádàrà rẹ̀ ó ní ó ṣiṣẹ́ lórí rẹ̀ kì í sọ̀rọ̀ orí rẹ̀ orí rẹ̀ orí tí wọ́n fọ̀ mọ́lẹ̀ dànùdànù ni ó gbé ọ aláwọ̀ fún wa ṣe kún gẹ́rẹ́ a tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik akimu salah.